نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار. أقول لكم atọrọ òkè àti ìdè fún aṣíwájú wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam atọrọ ìmọ̀nà ọlọ́run kọ́ mọ́sá fún ẹni kọ̀ọ̀kan wa atọrọ ìkíláàsì yìí tí ẹ máa fi àwọn ẹrú ẹ̀ kọ́ mọ́sá fi sànú wa. nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn tá a bá ń ṣe kọ́lọ́mọ amúṣàgbégbọ̀n rẹ̀ fún wa bẹ́ẹ̀. ní ìbámu sí ààyè ibi tí àṣàlàyé alkùránì dé suratu al-an'am ààyè tí a túkàn yìí òun náà ni àyà ọgọ́rùn kan àti ogójì àti mẹ́rin. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم قل لا محرما محرما على طائم يتعمه إلا أن يكون ميتا إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإن أورج فإن أورج من فإنه رجس أو فسقا إلا لغير الله بك فمن اضطر فمن اضطر غير باد ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ذكر كل ذي شكر ومن البقر والغنم حرمنا عليهم حرمنا عليهم شؤومهما أمم. شؤومهما أمم. إلا ما حملت ظهورهما أمم. أو الحوايا أو الحوايا أو ما اختلط بعد ذلك جزائنا ببغي وإنا لصادقون فإن كذبوك فقل رب ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا فتخرجوه لنا إن تتبعون إلا ظن إن تتبعون إلا الظن وإن أنتم كنتم إلا تخرسون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين قل ألم شؤداءكم الذين يشهدون أن الله أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تقل تتبع يا أواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون الرحيم tí ó tún jẹ́ ọ̀rọ̀ nǹkan wa láti ti ń láti tún jókòó sí ààyè yìí láti máa lékún nínú ìgbàgbọ́ nínú ọlọ́run. ń bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó ti sí àlàyé nípa ìṣe àwọn gbèrègbèrè láwọn àṣẹ tí ó kù púpọ̀ káàkó òun náà ni pé àwọn gbèrègbèrè yìí wọ́n sọ àwọn kankan dè wọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba aláàfin sí àrísìkí fáwọn ẹ̀dá rẹ̀ obìsí àrísìkí fún àwọn ẹ̀dá ẹ̀ wọ́n sàwọn nǹkan yìí léwọ̀ bí àwọn ẹran àwọn màálùú èyí tí wọ́n kún ló kọ́ ẹ̀ rẹ̀ tí wọ́n pè ní alwasila ń bẹ nù rẹ̀ haami ń bẹ nù rẹ̀ sáàìbà ń bẹ nù rẹ̀ bàhírọ̀ oríṣi àwọn ìran ni wọ́n kún lórúkọ kókọ yìí. wọ́n sì fún wọn láwọn oríṣiríṣi àwọn ìròyìn látọwọ́ ara wọn gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá aláàṣì ṣàlàyé ilé ìkún wa nínú àwọn súrata àti kàṣíwájú àti bọ́lọ̀ tó ń sọ nínú súra yìí náà nípa káwọn bèbèrè yìí wọ́n sọ̀rọ̀ kankan di fúnra wọn ọlọ́wọ́n á ní ká fún wọn nísìnyí pé. ọlọ́nìrì ànábì sọ fún wa pé kó ìyá Muhammad ìyá ànábì sọ fún wa pé tẹ́yìn bá ní gbogbo àwọn nǹkan yìí wọ̀ ni ẹ̀ẹ́ni jẹ lẹ́yìn ẹ̀ẹ́ni jẹ tọ̀hún bá ni sọ fún wa pé ájì. máa ń sọ fún wọn pé èmi o èmi muhammad mi ò rí nínú àwọn tọ́lọ́wọ́ ọba àlá tọ́sọ̀kalẹ̀ fún mi tó fi ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí wáàyí muharrama ntọ́jú èèwọ̀ téèyàn wá ní jẹ ẹ̀hẹ́n. muharrama ala èmi ò rí o nínú tọ́lọ́run fẹ́ máa ṣẹ́ṣẹ́ mi tó fi ṣe ṣẹ̀ríà fún mi tó lè fi jíṣẹ́ fáwọn èèyàn ìtọ́jẹ́ èèwọ̀ tọ́wá jẹ́ pé èèwọ̀ ni fẹ́ni tó ṣe pé aláàtọ̀ àyín ní ìyẹ̀tà àmọ̀ fẹ́ni tó fẹ́ jẹ́ ẹni tó níjù láti jẹ àwọn nǹkan yìí tó níjù láti ṣe kí láti jẹ wọn káwá lé ìwọ̀lé fún wa pé kọ́ mọ́ jẹ́ irú àwọn màlúù báyìí ẹ má dédé rẹ̀ àwọn àgbò báyìí ẹ ni eléyìí ẹ má gùn eléyìí ẹ má ni ọlọ́run ní kànábì ọ̀sọ́ fún wa pé kò sí tí mo rí léèwọ̀ fún ẹni tí nǹkan bá wù jẹ nínú àwọn ẹranko láti kíní kan nìkan náà ni ọlọ́run ọ̀kan yọ̀ǹda fẹ́ jẹ ọlọ́run wa fẹ́ kà wọ́n pé gbogbo nǹkan yòókù o kò sí nǹkan yóò lè jẹ ọlọ́run wa fẹ́ ka àwọn nǹkan tí ó ṣàyàfi sọ fún wọn páwọn eléyìí nìkan lọ́lọ́run ṣàyàfi rẹ o. àfi nǹkan tó bá jẹ́ mẹ́ta tó bá jẹ́ òkú bètè. nǹkan tó bá jẹ́ òkun bèète nǹkan bá kú fún rẹ̀ tí ọ̀gbọ́n bẹ̀ gbogbo eríṣi ẹranko tó bá kú tí ọ̀bá bọ́ bẹ èèwọ̀ ni. Ìjìnlẹ̀ ń bìsọ̀ sọ́mú àwọn ọmọ wọn lè mo rò bá ń gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá dá ọlọ́ọ̀dá fún yín kẹrin tó bá ti fẹ́ jẹ tó bá ti láìkẹ tó ti wù ọ́ máa jẹ lọ. àyàfi àwọn nǹkan tá a fẹ́ kà yìí nínú wọn náà ní mẹ́ta ni ni rànkúnmí ni èyíkéyìí ni. tó bá ti kú fún rẹ̀ tó kú fún rẹ̀ tí ọ̀gbọ́n bẹ ẹ̀gbọ́dọ̀ sí kíni ẹ̀gbọ́dọ̀ jẹ́ eléyìí ọlọ́run ṣe eléwọ̀ ẹ̀gbọ́dọ̀ débi ẹ̀. àbí ntọ́ bá jẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ tó pọ̀ tá a lè gbà á tí ó máa dà tí ó máa sàn. ẹni tó bá ti jẹ́ díẹ̀ ti ń sàn ọlọ́run lòun òun ṣe léwọ̀ ẹ gbọ́dọ̀ dé bá la jẹ gbogbo tó bá ti kó gbọ rẹ̀ tá a bá a ní kúkú ọlọ́run ká a lè pè ní tata nílùú wa yìí òkú ihu, yìí ni ọlọ́run ni ọyọ̀ǹda rẹ̀ àbí nǹkan kú sómi tọ́jú nǹkan nú omi tó kú sínú omi ọlọ́run yọ̀ǹda rẹ̀ àmọ́ tó bá yà lẹ́yìn àwọn eléyìí gbogbo tí máa ń jẹ́ bọ́bá ara màálùú tó bá kú kílẹ̀ tó mọ́ kọ́lọ́kọ́sọ́ wa bẹ́ẹ̀ ẹ má wò pé a eléyìí ọláìkẹ́ ọ̀là àjẹ́ ń wọ̀ gbọ́dọ̀ débi ẹ̀. àmọ́sẹ́rù màálùú báyìí sáà lè mú ìwo rẹ̀ kábi sàǹfààní ẹ̀dọ́gbẹ́ ìrọ̀ bìsọ̀ ògùn o ẹ̀dọ́gbẹ́ bìsọ̀ ògùn ẹ bọ́ o so a lè fi sàǹfààní mi fáwọn kan tó wúlò lápẹ̀jú orísìn lọ́dọ̀ àwọn haúsá tán bá fẹ́ ṣe hijama tọ́jọ́ta àdáwọ́dá wọ́n máa lo ìwo màálù wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe ẹlẹ̀ ló fún àǹfààní báyìí bó tẹ̀jẹ́ pé ayé ti lajú yìí yẹn wọn lọ níyàn bá fẹ́ pààrùn kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀ gba irú mẹ́tọ́ọ̀dù yẹn láti fi ṣe hijama àbí ká lo awọ ara rẹ̀ ká lo awọ ara rẹ̀ bá dá àdìbàd lẹ́yìn ìgbà tí èèyàn bá ti há gbogbo tó bá jókòó bètèlè tá a bá há a lè lo awọ rẹ̀ ìyá wa ìkànnù àwọn ìyàwó ànábi sáwúdà bùnú zamaa kánà tìláha ṣáàtún ó ní ẹran kan tó ń sìn wà máa tà ẹran yẹn wá kú ọ wà lọ bó òjíṣẹ́ ọlọ́run bá pé máa tà sí mi lágbájá báyìí ó ti aláìsí ó ti aláìsí so anabi wa ni ẹ bá wa mú kẹ ẹ mú awọ rẹ kẹ ẹ lò ó kó wúlò ẹ lè fi kírun àbí kẹ ẹ fi ṣe bàtà àbí kẹ ẹ fi ṣàwọn nǹkan ó wúlò ìyá sáwọ́dá wa ni Ah, ní tó ti di tó ti kú tó ti di òkú bẹ̀tẹ̀ àtún wá lò náà ànábì wa kà á yà yìí fún ọkà á yà yìí fún kó láà ájìdò. يطعم ọlọ́run anábì wa ka ayà yìí fún pé àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ni lóòótọ́ ó ní ẹ má jẹ́ ni àmọ́ kò ṣe é léèwọ̀ fún yín pé kẹ́ ẹ lo awọ ara rẹ̀ nígbà tẹ́ ẹ bá ti há kí ata ń sọ yìí ó ní mẹ́tọ́dù yẹn sọmọ fi há nítorí bá kúlókù mètè tẹ́ ẹ bá mú awọ rẹ̀ tẹ́ ẹ bá há àwọn ń pè ní debag ó ti yé a máa pè ní debag so kìí ṣe pé blade ló fi há ó ti ní special ọ̀nà tẹ́ máa fi kíni tí wọ́n fi ha ìyẹn ni pé inú rẹ̀ kìí ṣe irun ara rẹ̀ o irun ara rẹ̀ kọ́ inú rẹ̀ ibi tí ẹran wà ó lọ́nà tí wọ́n fi ha tó sì pé gbogbo tó bá jẹ́ nǹkan tí ọdún ìwọ̀ tọ́lọ́wọ̀n fẹ́ ká lóye sí kíni yóò kó mẹ́. lànàbì fi sọ pé ayò ayò ìhádìí dóbìrà ọkọ̀dẹ̀tọ̀hùrà. onu ekenyini n'ụlọ agwọ oku mberede taa abachi ha n'especial ha ọlọsi dị n'ụlọ alimdo fanfani. ka ịlọla nsona ịwụ ọnụ si oku mberede ele gala nkọ. Elee eke bi ọnụ ọgbatum si eje toje ege nsị osi na ewu. a gbọ́dọ̀ jẹ ní mùsùlùmí ò ti fi ń jẹ dọgbọrọ èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ àyàfi èyí tọ́já sí pé ní islam kájú kò mẹ gẹ́gẹ́ bí atihal ọlọ́ọ̀nù ẹ̀jẹ̀ náà ni ó ti àmọ́ islam ṣe kí ni ọ̀kájú kúrò níbẹ̀. bákan náà ẹ̀jẹ̀ tó bá wà lára ẹran tó wà nínú ẹran láì ẹ̀jẹ̀ tó wà nínú ẹran tó mọ́ ẹran bóyá a ti sè mẹ́ran ni ó ti ó sàrara wà kínkínní tó lè sàn tó lè máa ká eléyìí èèwọ̀ ni kí mùsùlùmí ṣe kí ni kọjẹ́ àbí tó bá ṣe mára àwọn ẹran báyìí kò sí tó burú ọlọ́run bò sí ilé ilé wọ̀ bákan náà nínú tó ló wá ṣe ilé wọ̀ yàtọ̀ sí èyí táwọn bèbèrè ṣe ilé wọ̀ fúnra wọn nínú ẹ̀. òun náà ni lahma khinzir ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ eléyìí ma pé èèwọ̀ ni tọ ẹ́ anabi ní wà àwọn fa iná wo rejìs ọlọ́ọ̀ni ká anabi ọ̀sọ̀ fún wa pé gbogbo àwọn nǹkan tí mo kọ̀ kalẹ̀ yìí oríjìsùn ìdọ̀tí ni. ẹni tó bá jẹ́ ẹgbẹ́ ò lè ráǹfààní níbẹ̀ kò lè róre níbẹ̀ yóò kó bá a ní ní yọ karùn bó sì jẹ́ kó ń gbé pé ọ̀mà nǹkan pa kọ́dà karùn ọmọ pàánì tó súnmọ́ ní karùn máa wà lára ẹ̀ dẹ́gbà tó dùn ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn ni àrùn àrùn yẹn jáde ti dùn ẹ̀jẹ̀ yẹn náà ti ṣe kí ni yóò ti lọ sínkì sínú gíní sínú àwọn ara rẹ̀ ọmọ ajẹ gbogbo papọ̀ eléyìí èèwọ̀ ni báyìí náà wòlé jésù ìdọ̀tí ni ẹ̀gbin ni bẹ́ẹ̀ bá jẹ́ yóò kó lè ra bẹ́ẹ̀ bá jẹ́ kò ní lálàáfíà bó sì lálàáfíà bákan náà ànábì tó nínú tọ́lọ̀ wọn bá ọlọ́run ní kànábì òtún sọ fún wọn pé nínú tọ́lọ̀ tó ṣe lé ìwọlé ilé ní kíni a ò fi ọ̀ òhìlù lẹ́lẹ́rẹ́ yìí àbí ẹran tẹ́ ẹ pa tọ́jú ẹran kò kí tẹ́ ẹ fi ń kú tẹ́ ẹ fi ń ṣe lọ́wọ́n ọba bí ẹran tẹ́ ẹ pa fún kírísímàsì bí èyí tẹ́ ẹ pa tẹ́ fi wá wòsàn fáwọn èèyàn ó ti yé lẹ́lọ́pàá bálìjànú bí ẹran tẹ́ pa fún ní iye ẹ̀ bí èyí tẹ́ pa níjọ́ ọdún elégbónú ó ní áwòfin kan wòhílà lẹ́fẹ́ ìrìnlá àbáwọn ẹran tẹ́ fẹ́ fi ṣe ṣẹlọ́wọ́n ọba wòhílà lẹ́fẹ́ ìrìnlá tí wọ́n dá wọn dùbúlẹ̀ tí wọ́n fi ń gbé tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba tóbi torí pé ẹran tẹ́ ẹ lọ pa fún ẹni tọ́rẹ̀ bí kò fi gbádùn àlìjánu lẹ pa fún àlìjánu lẹ fi ṣe jẹ́mi lẹ́bi gbé tóbi ẹ̀rí gbọ́lọ̀ tóbi èyí tẹ́ ẹ sì pa síbi òòṣà àlìjánu òòṣà lẹ́bi gbé tóbi ẹ̀rí ṣe jẹ́mi ẹ̀rí gbọ́lọ̀ ọba tóbi irú ẹran báyìí mùsùlùmí ò jẹ́ abẹ́rẹ́ Christmas. irú ẹran báyìí mùsùlùmí òkè ń jẹ ẹran new year mùsùlùmí òkè ń jẹ irú àwọn ẹran tọ́lọ̀ ṣe léwọ̀ ajásí pé ní gbogbo èyí táwọn dìbò ní ṣe léwọ̀ yẹn kìí ṣe wọ̀ ọlọ́run ká nàbí ọmọ sọ fún wọn. bákan náà àwọn ẹran míì náà tún wà nínú ṣúra ní ìtọ́lọ́ ọba aráàlú tọ́ka sí tó sì pé àwọn náà ní lára tọ́lọ̀ ṣe bíi mùtàrọ dìlìà bíi ẹran tó wú ṣubú látẹrí òkè tó ṣubú sílẹ̀ ẹlẹ tó kú síbẹ̀. ẹran tó ṣe fún wa bá lù pa ẹ lù ní nǹkan ẹ̀fọ́ ní gbogbo lérí tó fi kú irú ẹran bẹ́ẹ̀ à jẹ́ èyí tí wọ́n kà pa tẹ́rin ẹgbẹ́ rẹ̀ kàn án tó fi wá kú tó fi jẹ́mi mì bóyá wọn ti jà náà ni àbáwọn náà wọ́n ń jà fúnra wọn ẹ̀ ní jẹ́ bákan náà ẹran tó rí bọ́ láti ibùkún látọrí òkè àbí nígbà tí wọ́n ń gbé bọ̀ láti nọ́ọ̀tì ọba jábọ́ ní kíni látọrí tán lẹ́sẹ̀ ọba bọ́ sílẹ̀ lẹ̀ ọba dọ́lọ̀ ń pè ẹ̀ ní jẹ́ ọba jẹ́ mílíọ̀nù ẹgbẹ̀rà ó ti yẹ ẹ̀ẹ́. àtẹran tẹ́ ẹ bá lọ pa fóòsà àní jẹ́ èèwọ̀ ni. ọlọ́run bá dáa ó sọ àwọn ẹran ẹran tá à jẹ ń bẹ̀ ó tún sọ ń bò míì náà ìran àwọn ẹran míì tá ní jẹ ìran ẹyẹ míì tá táwọn ẹranko búburú bá jẹ tí wọ́n jẹ tí wọ́n pa kìnìún jẹran kan ọjẹ lájẹsì wọ́n bá banú gbogbo a ah, ọbẹ̀ sọ kò ní jẹ ẹran tí ajá bá lọ pa fún rẹ̀ láì ṣe pé ẹdẹdẹ ọkàzàdédé pa á tó fẹ́ jẹ àní jẹ ìwọ́n tó ń jẹ kété tí ológun bá pa èkété kalẹ̀ tó jẹ́ tọ́pa kù tọ́pa kalẹ̀ ò ní jẹ gbogbo àwọn ẹranko tó burú báyìí ìtẹ́ bá pa àìsèkéyìn àní jẹ ọlọ́run kan ṣàyàfi kan pé tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí nì nígbà tí wọ́n máa pa wọ́n wọn ò kú tán ìgbà tí ẹranko fẹ́ jẹ àbí tó mú jẹ òkú tán ìgbà tó rí bọ́ tán ìgbà tí wọ́n gbàtí ọ̀wá kó tẹ́nu yẹn wá lọ ni ẹ lọ dù fúnra yín ẹ̀mí òsì ìkẹlẹ̀ lára lọ ségéni ẹ dù eléyìí ò ní bẹ̀rẹ̀ mu. ọwọ́ bá tòlótòló rẹ mọ́tò pa kalẹ̀ ọwọ́ òfin ẹ eléyìí ọ̀wá lọ bẹ́ẹ̀ láéláé kò ní lọ ẹ bá lọ fọ sásùn ẹ lọ ségéni ẹ lọ fọ sásùn eléyìí ọ̀bá mi. irú àwọn ẹran báyìí ọlọ́run àgbọ̀rọ̀ jẹ́ ẹ̀hẹ́n ọlọ́run nípa mẹ́ni tó rọ̀ àmọ́ o gbogbo tí mo ní ẹ má jẹ yìí o ẹ̀rí islam ní o níbi tọrọ dé ọlọ́run gbogbo tí mo ní ẹ má jẹ yìí o pàmẹ́ni tó rọ̀ ẹnikẹ́ni tó bá wá jẹ́ sí pé ní ó padà wà fọ́ọ̀sì láti wà níṣesí ìnira ìṣesí làlórí lọ́dà ń pè là lórí mi nínú àwọn àyà tí wọ́n ti yọ là lórí mi tó wà níṣesí là lórí tí ò ní tọ́fẹ́ jẹ mọ́ tó wá jẹ́ pé tó kù ni pé ìsídàkẹ́mi rẹ̀ ọ lọ ẹ̀gbọ́ ìsídàkẹ́mi rẹ̀ ọ lọ àbí kó súnmọ́kẹ́mi rẹ̀ ọ lọ. ẹni tọ́lọ̀ bá ní ọba rẹ̀ nínú lẹ́mù báyìí ọba rẹ̀ nínú lẹ́mù báyìí ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ sí báyìí ẹ̀ẹ́n láì ṣe pé òun gan fúnra ara rẹ̀ ọ́ ṣàbòsí fẹ́mi ara ẹ̀ ó ti mọ̀ pé tọ́ ọ bá lọ ìlú òdì kejì òun ní rí tọ́ jẹ nǹkan aláàlí àfikún akínni haram ọwọ́ lọ ju ẹ síbẹ̀ ọmọ ọmọ tíráàbù lọ bẹ̀ ọ ṣàbòsí fẹ́mi ara ẹ̀ wọ́n lọ wá wàkúwà kì ọ gbọ́dọ̀ jẹ tọba wa débẹ̀ ọwọ́ àrí tọ́jẹ mọ́ kò sóúnjẹ ju kí wọ́n kàn jẹ ẹlẹ́dẹ̀ wọn jajá lọ òkìrì òun nìkan kó àwọn oníkan mi tí wọ́n jẹ ọwọ́ àmọ́ jẹ ìwọ gan ló ó ti mà pé nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ ògbóni ẹ̀ lọ́bẹ̀. mo rò pé dáhùn yẹra so ọlọ́ni gbọ́yọ̀rọ̀ bá àgbèrè ẹ̀ ń tá ayọ̀ ń da kọ́kọ́ jẹ nǹkan yìí tọ́jú èèwọ̀ yìí kọjá pé ni tí èsì pọ́sàbòsí fẹ́mi ààrẹ kò kọjá àlà ọlọ́run ló ní kí ilé oṣogẹ́ni kò fún wa kò rí ní ìsinmi ìmọ̀ níta máa ń pè ní ọ̀rọ̀ rí òun ni tó bá já pé ní ọlọ́run ṣe léèwọ̀ fún wa àmọ́ àwa rí ní ìsinmi ìmọ̀ láti fi ṣe tọ́jú àláàlì ẹ̀gbọ́ ní múmẹ́ǹtì yẹn yóò wá fa kí ikú ọ̀sẹ̀lẹ̀ sí wa àbí ká súnmọ́ ikú ẹ̀gbọ́. kábọ̀lì ti tẹ́lá lórí ọgbọ̀rọ̀ já sí pé ní nǹkan yẹn fẹ́ fakú àbí ṣíbùrù àlà àbọ̀ fẹ́ súnmọ́ kébi ikú nǹkan yẹn là lórí ni. kí sẹ́ni dáwájú ní láàmú pẹ̀lú là lórí ni ntọ́ bá máa fakú àbọ̀ fẹ́ súnmọ́kú tó bá jẹ́ pé ìwọ̀n ní tẹ́lẹ̀ ọlọ́run ọbọ̀ wá sí kíni yọ sọ di aláàánú. lápèjúwe níṣì ọmọ kékeré tí èsì bàlágà sí ọmọ tuntun sí ọmọ tó méjìlá àbọ̀mọ tí èsì náà tó ti bàlágà tó ti pé kò tí ì gbọ́ngbọ́n pé bíbá inú mo lè lọ sí màá ṣe ń lọ ó sì wà lọ́dọ̀ àwọn òbí kò ní miss tó lè fi kúrò àwọn òbí wa jẹ́ nípa pé kọ́ máa wọ́n sòkòtò rẹ̀ ńlẹ̀ kọ̀dẹ̀ gbọ́rọ̀ pé irùngbọ̀n ẹ̀ lẹ̀ òun náà sì mà lọ́kà ara òun kó òun rí bomi tó ń fẹ́ lọ pé pé ìyá nìbá ní bomi yẹn wà mísì o but kò sọ́kòtò bẹ́ẹ̀ fi wá mísì ń tiẹ̀ àwọn òbí wa ń jẹ́ níyà níyà tó ṣe pé ó súnmọ́ kú fún un là lórí nù yóò ṣe ka yẹn ó ti yẹ yóò ṣe ka yẹn tó bá jẹ́ pé ìyá yẹn ò bá sún mọ́ kú àbí kì í ṣe ìyà tó lè pa àmọ́ ìnira ara ní kọjá àlà kò sì rọ́gbọ́n tó lè fi sákò tí ó ṣe ń jira bóyá lápẹ̀kọ́ ìkọ́mọ̀ lókè ọlọ́run ò tiẹ̀ rí kó rí gbogbo ọ̀nà yẹn tó kílẹ̀ bẹ́ẹ̀ bí kò rí i àmàrà ní àpèyíhun ní hájà àdípè làbórí ẹ̀gbọ́ ẹni tí ó bá jásí pé ní ara kan bá ní tọ́jẹ́ pé ìnira yẹn ní yẹ́yìn mọ́nú dáadáa yẹn hásọ̀ láti gbìyé màṣákọ̀tún yẹ́yìn mọ́nú dáadáa ẹni tí ìnira kan bá ń ṣẹlẹ̀ sí. bóyá nìkan ní fi ń kàn ni àbí ìnira yẹn ṣàdúgbò já wa ìnira yẹn wá yàtọ̀ sí ní bá sábà tẹ́lẹ̀ ó ṣe kí ni ó yàtọ̀ sí nọ́mà tẹ́lẹ̀ irú ìnira báyìí tó bá ṣẹlẹ̀ wọ́n ó pè ní haja ó ní bùkátà sí irú tó bá jẹ́ àmọ́yà àníkè yẹn là lórí ìnira téèyàn bá sábà téèyàn tó ní nísìnyí ni o ewé nísìnyí máa wà wà níbi kíni o ní nísìnyí wọ́n pè nira yẹn ní kíni háàjà nǹkan náà máa tún dìrọ̀rùn nígbà yẹn nínú sẹ̀ríà lápẹ̀júwe nísìnyí lápẹ̀júwe ẹni pé ọlọ́wọ́ bá láà. ó wo àwọn ìnira kan tó fẹ́ sí wa tí ọkọ mọ̀ ó kankan tó jẹ́ òfin ẹ̀sìn ó fọwọ́ mú fún wa téèyàn máa ń travel téèyàn máa ń travel tí máa ń gbà rẹ̀ sọ̀rọ̀ pé àwọn èèyàn ó sì ṣe kó tún ní láàjú nọ́mà ìnira tó yẹ orí ibi àwọ̀ ni nítorí pé ìnira yẹn wàá sábà ọlọ́run wàá yóò gbé òbí ẹkùn ama ọdẹ àmọ́wùlẹ̀ gbà àwẹ̀ ó lè sínú tọba wa da dráàmù dị kọ wá sí kíni kọ gbà rẹ̀ tí ẹ̀ máa dráàmù ọgbà rẹ̀ gbà yìí máa ń níyàn la bẹ́ẹ̀ ni kò ní dàbí wa n máa súnmọ́ kú fún nítorí pé o ti wá ní bùkátà sí ìdẹ̀kùn ọlọ́run wà ní irun mẹ́rin máa kí níkíni máa kí méjì irun mẹ́rin máa kí méjì pé o bá gbọ́n dáhùn rẹ̀ tọ̀ nítorí pé o lọ́nà míì máa islam ó ṣe gbogbo yẹ fún ọba wọn eléyìí mẹ́rin lára ẹ̀rọ ìdẹ̀kùn islam lára dáhùn sí fi mọ̀ pé islam ní ẹ̀sìn tó yẹjú látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run tó ń sàdéhùn fún wa pé wà má jẹ́ àlà àlékún fi dín min haraj olóhùn òpara ni wá nú ẹ̀sìn yìí ló ń jẹ́ pé níjọ́ tí ìnira bá ti ń dé báyìí ìtẹ́sìn bá ní ìwọ̀ ní tẹ́lẹ̀ yọ́sọ̀ kéde yọ́sọ̀ di ìrọ̀rùn fún wa kọ́dà kọjá kófòrò kọjá kéde kọjá kófòrò ẹni tí wọ́n ń nà nínàkúnà tí ẹ̀mí rẹ̀ ò gbé tó fẹ́ sùn máa kú tán bá ní kó bu ọlọ́run yóò bu ọlọ́run àmẹ́mi rẹ̀ ní sẹ́kẹ́ ni ẹ̀mí rẹ̀ òrí bẹ́ẹ̀ yìí kàn sọ lórí ahọ́n ni sẹ́mi kú fúrú ń sọ lórí ahọ́n ni ìlà màtúrà nìyẹn ìyẹn ni ó ti wà ní hálà dọ̀rúrà là lórí ni torí ẹ̀ òkú bèète dọ̀m̀bọ̀rọ̀ ẹran tí wọ́n pa fóòsà tá a bá wà ní àlàdàlà lórí táàrí ní ìsìnmá tí kú fẹ́ wọlé àbótí ẹ̀sùn mọ́gákú àjẹ́ àmọ́ pẹ̀lú mọ́jàmú gbẹ́gẹ́ni pẹ̀lú mọ́jàmú gẹ́ni gẹ́rọ̀ báàgìn láì ṣe pé wọ́n gẹ fún rẹ lọ ń wá wà láàádìn láì ṣe ṣe pé wà tó kọjá àlà dìde ń tẹ́ ẹ̀kọ́ jẹ́ ni wàá jẹ́ gẹ́ni wàá jẹ́ lábẹ́ òdiwọ̀ ẹlẹ́sìn ọdẹ́bi tó ti kiri tí òòrì tọ́fẹ́ jẹ mọ́ àyàfi kú mbete abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ ọwọ́ àwò kó dùn ọwọ́ àjàjẹ yóò tó di bí wọ́n gan fúnra òlẹ́sẹ̀ kí ni òòlẹ̀ dìde àbá ọbẹ̀ bí lókun lára tẹ́lẹ̀ ni ó tún kó bá ọ sí ó ti kọjá àlà wàá jẹ́ níwọ̀n bá tó ṣe pé ó lè sọ̀stéènì rẹ̀ ó lè o olè lọ kó lè di olè bọ yóò jẹ́ olè múùfù láti bìkan sí bìkan ó ní jẹ́ǹjẹ́ pé orí ó ní jẹ́ǹjẹ́ pé a ah, ó sì ní máa inú rẹ̀ ní dùn torí ẹlòmí ọkọ̀ tó ní sì ní alhamdulilayi mo ti fẹ́ mọ títí pẹ́bẹ́lẹ̀ tọ́lọ́run sí jùlọ torí sí ní tó ṣe opportunity inú rẹ̀ wá dùn ọlọ́run rí àníyàn rẹ̀ orí kíni orí àníyàn ẹlòmíì máa ń tó bá rí opportunity bẹ́ẹ̀ kó wá mú ọ̀ràn ọtí kan kò ní mú ọ̀ràn ọtí kan wúwo lóde kiri yóò mi sẹ̀ yóò tẹ̀ sí gúdà yóò tẹ̀ sí tírísìrì yóò tẹ̀ sí ọt yóò tẹ̀ sí burúkutu yóò tẹ̀ sí eh, eh, kòbókò gbogbo ẹ̀ yóò tẹ̀ sí lẹ́rọ̀ kan wọ́n ni olùkọjá àlàyé o àbí odélu tí ò rí tọ́jẹ́ mọ́ orí ẹlẹ́dẹ̀ orúkún bété. ojúlé wọn tí ń gbogbo ẹ̀ lọ́wọ́ kí ni lọ́wọ́ tẹ̀sí nínú ẹ̀ àlàní ó ti yé ìjọba wọn bá ń sọ ọ̀bárò àwọn èèyàn báyìí gbogbo ọjọ́ tí èèyàn tó bá lọ wà ní ààlà làlórí tọ́wọ́ ṣe léèwọ̀ fún àbóṣe ṣe léèwọ̀ fún ọlọ́mọdé kárí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n bá ní wọ́n fẹ́ pààyàn pé tó wọ́n bá ti mọ̀ pé kéré o tó ọba ti fẹ́ kú ọba àrùmọ̀rẹ́ ó lè gíní ọba àrùmọ̀rẹ́ àbí wọ́n níjọba ní gbogbo tó bá ti nínú gbọ̀n kó máa gbé wọn sí wọ́n ní ẹ̀gbọ́ wọ́n sì ẹ̀wọ̀n ọdún mẹ́jọ mẹ́jọ. sọpụrụ pé nira nìyẹn sábàbí wọ́n sọ ọdún mẹ́jọ níbo látò sí sọ́ndàlà lórí ni àbí a pé anébùkátà sí hájà níbo látò sí hájà ìnira kìí ṣe kú nìyẹn yóò súnmọ́ ó ti hájà ni wọ́n wá ti mẹ́jọ ó ti so irú yìí wò ní àbí yóò ṣe kéde yóò fà kìwájú kó wọn náà ní ọbẹ̀ fáwọn gbàtọ́lẹ̀ yìí ti ń wọ̀ ọ́ àbí fún ọ̀dọ́ wọ́n yé pé àwọn ọ̀gọ̀bẹ́ kọ́ pọ̀ ni wọ́n ní níwọ̀n bá làwọn bẹ́ẹ̀ kọ́ máa wà ní ibẹ̀ ìwọ́ wá bẹ̀tọ̀ fa àtẹ́ǹtì ẹ̀ o ti ṣe kéde o ti kọjá là lórí ọ̀bá ìwọ̀ wí. eléyìí yàtọ̀ sára ọ̀sẹ́ yìí kọ́ máa rò pé àrùn ah, jẹjẹ àríyànjẹjẹ múlẹ̀ sí là lórí jíjẹ kéde ìfà ìnira ni hmm, orí mísì mi orí kíni orí mísì mi ó lè má rọrùn kí ẹ má rí jíjẹ aṣọ lọ sí kọ́ńtì mi ó ti àbíkọ bá tó dọ̀hùn kọ́kọ́ sí kó wàhálà mi lọ́wọ́ sí kíni lóòótọ́ tó bá yẹ kú ni tó bá rọrùn ká sí ń mú mi á á sá lọ bẹ̀ tó bá ti rọrùn tí ọ̀bọ̀ wa rọrùn tó ti wá ń gbọ́ ọmú tó rí bi jáde kí ló ṣe ọ̀pá. tọba bá fẹ́ tì wá mọ́lé náà ní tó bá rọrùn ká ṣe ń jẹ́ra àti kí tó ti rọrùn ni. fẹ́ẹ́ wọn gbogbo alùsùn náà jáde nínú yìí ní sísí ni ó gbà wá ní àbí ẹ gbọ́ ó dáwà sí àwọn ọ̀dà kábẹ̀ tí ó padà wá kálíkù ni àmọ̀ lọ náà ni bàbá ti rí níìsì láti sá àbí tó bá gbára múlòkù olùkú tá à ń sọ yìí báyìí náà tí a bá wá ní owó tí yẹn máa níbẹ̀ tí ó sì rí níìsì ìlú kí ni yóò fà ìwọ ni tẹ́lẹ̀ àmọ́ tó bá fa nítorí pé o ò rí níìsì mọ́ ọlọ́run ní kí ni fàyínà láha fàyínà rọ́bà kàgàfóró ọlọ́run ó borí yí ọ ọmọ ìjòkú mi tí ò ní lẹ́sẹ̀ látara bí ò rí mísì mọ́ wàá bú ànábì ò ní lẹ́sẹ̀ látara bí ò rí mísì mọ́ ẹ gbọ́ báyìí sẹ́ríkúnlẹ́tì náà mùsùlùmí lẹ́nu mọ́ká tí wọ́n gbádùn ẹ̀sìn wọn àwọn kan ṣe ń gbéra lọ sí Eh, Ethiopia àwọn kan ṣe ni wọ́n sì wà ní òlù ànábì sí ń pa àwọn lọ ó ti so àwọn kan ni ìnira yẹn wò kúrò àwọn wọ́n ṣe é jọra lọ torí kọ̀ lọ́rùn ogun wọn ṣe kẹ́ni ogun wọn jáde tọ́ ọlọ́run wọn tẹ̀síwájú. ní àwọn ọba. ọlọ́run ló wọ ọlọ́wọ́ ọba haramun alalẹ́dínà hàdù ọlọ́run wọ ọba ṣe léèwọ̀ fún àwọn yahudi àwọn yahudi sẹ́mọ̀ wọn àwọn Jù àwọn ọ̀gá àwọn lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹ̀gbọ́n àwọn ọlọ́run léèwọ̀ fún wọn kó kúlà bẹ̀rẹ̀ lọ́kùnrin ọlọ́run gbogbo tó bá ti ní èékánná sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ ó ti yẹ lẹ́sìn ọlọ́run la ṣe léwọ̀ fún wọn bí rànkúnmí bí pàgbá ẹnìtẹ́gbẹ́ pàgbá tí wọ́n tọ́ ẹ̀kọ́ lẹ́yìn pé àṣẹ tó bá ti ní èékánná sàbàlà sàbàlà ọlọ́run ní gbọ́dọ̀ jẹ́ kò sí léwọ̀ báwa o àmọ́ ó ṣe léwọ̀ fún wọn tó lọ́rọ̀ ń ka nǹkan tó ṣe léwọ̀ ọlọ́run wá kàdé dùpé nínú tí mo ṣe léèwọ̀ síwájú òun ni pé kíni gbogbo tó bá ti lé ìkẹ́rẹ́ sàbàdà sàbàdà ọlọ́run láti léèwọ̀ ọlọ́run ní bákan náà látara màálù àtàgbò àti ewúrẹ́ ọlọ́run tó ṣe léèwọ̀ fáwọn òkè sáwọn nàṣọ́ra o. kọ́lá àṣírí ìwọ̀n fáwọn jẹ̀bẹ̀rí àwọn ẹlẹ́bọ àwọn yẹ̀wúdí nìkan àwọn jù àwọn ọ̀tọ́ ọlọ́run tí wọ́n ní agbá gan. ọlọ́run ní nínú tá a fún wọn máa jẹ tọ́jẹ́ àgbò ewúrẹ́ àti màálùú ọlọ́run náà tún ṣe léèwọ̀ lé wọn lérí ṣùgbọ́n máa hùwà ọ̀rá ara rẹ̀ a ní wọn gbọ́dọ̀ jọra rẹ̀ lọ́ba ti wá tẹnu lọ́ba ti bọ́ra ń bẹ̀ wọ́n yọ ọ̀rá yẹn sí kíni sẹ́gbẹ́ kan ni ògùn ọ̀dà kún jẹ́ pé a sì kí sàfún yín lọ́ba ti wá bẹ́ẹ̀ yọ ọba bọ́ra ń bẹ̀ sínú yọ́n dùn pé a ah, ẹ̀ ní ọkùnrin lọ́ra ẹ̀ kú ọ̀rá rẹ̀ sẹ́gbẹ́ kan ni ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀hẹ́n. àmọ́ torí kọ́lọ́wọ́ bó lé ọlọ́run ọba sì ní líle rẹ̀ ìmọ̀ ń le máwọn tó ti ni tọ́ bá ni ó tún ọba ọlọ́run ni pé ìlà máa hàmà láti ìjọba ń tà kàn yọ̀ǹda fún wọn nìkan ni pé àfi ọ̀rá èyí tó bá lẹ̀ mọ́ ẹ̀yìn àwọn ẹranko yìí tí wọn ò rí yọ tó bá lẹ̀ mára wọn ṣe nígbà mi tó bá ń jẹun lọ ọkàn ara bọ́ra díẹ̀ ní ẹ̀gbẹ́ kan rẹ̀ pàápàá jùlọ tó bá mú ike ẹran ó ti yé àwọn ibìkan ọmọ ṣe sìnkìrìn ní ẹnu rẹ̀ ọlọ́ọ̀ni ìrìn nìkan la kàn ni pé àní lè mọ́ yí púpọ̀ ọ̀tọ́lọ́ ní àmà àṣèyìn onírọ̀rùn ẹ máa jẹ̀yìn ẹ̀ẹ́ àbẹ́yì tí bá ń bẹ lára níbi ìkun níbi abòónú ìyẹn ni pé stomach bí dá jẹun sí ibẹ̀ lọ́ra máa ń pọ̀ sí jù tí ó yẹ ká tí ó yẹ ká ẹ bá rọra ń bẹ̀yẹn kó ẹ gbọ́dọ̀ jẹ́ àmì yìí ti máa ń bẹ lára àkún ìmí ìtẹ́bá ń gbọ́n mú fún lọ́wọ́ báyìí ẹ̀rí díẹ̀ díẹ̀ ara lẹ̀ mọ́ lára tẹ bá ìṣẹ̀lẹ̀ máa hà yẹn òkú lẹ̀ yóò fún yín níra púpọ̀ ọ̀dà mọ́ yọ̀ǹda yẹn fún yín ẹ máa já wọn yẹn. àbẹ́ yìí tó bá lọ míìsì mọ́ egungun mọ́ yọ̀ǹda yẹn náà fún yín ẹ máa jẹ tẹ́ bá fẹ́ jẹran wọ́n farabalẹ̀ wàá kó fún rẹ̀ jáde wọ́n á wò dáadáa wọn jẹ ọ̀rá bẹ̀. ẹ̀gbọ́ ẹ̀hẹ́ ọlọ́run ní òun ṣe báyìí fún wọn o ọlọ́run nítorí fáwọn náà kọjá àlà olùkọjá àlà ni wọ́n wọ́n yìí mọ́ wọn ara wọn àwọn dí kò sí àfa àbẹ bá gbé wọn sí ní bẹ́ẹ̀dì ọmọ lẹ́lẹ̀ ni gbogbo bàbá bí náà àbíkọ̀kan nù wọn àbíkọ̀kan nù wọn a sì ní ìfà wọ̀nyí wọn dájọ́ àbíkílẹ̀ ní mọ̀rí gbogbo bí nàìjíríà ló ṣe fún wọn tó yìí náà ni wọ́n dàfẹ́ ṣe biafra yìí náà ẹ́ àbí àkọ́ni gbogbo bá ló ṣe tó yìí náà ni wọ́n sàwá kí ló yọ bàjẹ́ náà kí ló yọ bàjẹ́ náà wọ́n sì yẹ kó bèèkì wọlé ọlọ́run nítorí fún wọn kọjá àlà wọn ò gbókò sí ọlọ́run lé òun ọlọ́run ọba wa wo tó fi ti wọn àbá ọlọ́run wa ọwa lè mọ́ wọn torí báwọn náà gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ jọra mọ́ ẹ gbọ́rọ̀ jẹ ọ̀rá ìníjẹ́jẹ́ bákan náà gbogbo tó bá ní èèkan dáadáa ẹ gbọ́rọ̀ dédìí rẹ̀ tábà láwọn ẹyẹ tí wọ́n jẹ tí wọ́n lè kan náà sọ̀rọ̀ wọn ò ní dédìí ẹ̀ ọlọ́run ní ìyìn sàdédé ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn gan fúnra wọn olùkọjá àlà ni wọn èmi náà wá san wọn lẹ́sàn kọjá àlà wọn. nítorí pé àlìjàsáwò mi jíǹsì lámẹ̀l ẹ̀sán tọ́lọ́wọ́ bá máa san àwọn ẹ̀dá rẹ̀ yóò ṣe déédéé irú iṣẹ́ tẹ́ bá ṣe kí ni tẹ́ bá ṣe ni pàtàkì náà gbọ́rọ̀ ọlọ́run náà ṣe lóyè fún wọn ọlọ́run ní wàá ìnà làṣọ ọ̀dẹ̀kù ẹbá fẹ́ tu ní dàrẹ́tì pé wà iná là sọ ọ̀dẹ̀kú ni ọlọ́run ni wà iná là àdìlú ni ọlọ́run ni dédé láti sí pẹ̀lú wọn. a a ṣàbòsí rárá. tábà wọn fẹ́ tu ní tútù mi pé tútù ọ̀hún dàrẹ́tì pé wà iná là sọ ọ̀dẹ̀kú ni ọlọ́run ni àwọn ọlọ́run ọba òdodo la sọ lérí ipá wa la ṣe é léwọ̀ fún wọn. nítorí pé àwọn yẹ̀wù dí wọ́n kílèmù wọ́n ní pé ìṣòro oh, ayélujára eh, ló ṣe léwọ̀ làwọn náà fi ṣe kíni làwọn òfin jẹ́ kiri báwọn kọjá àlà lọ́lọ́run fi ṣe léwọ̀ fáwọn bàbá ńlá àwọn lọ́hùn lọ́hùn ló ṣe kiri ló ṣe léwọ̀ ìgbà tí ò ti jẹ́ làwọn náà gẹ́gẹ́ kiri làwọn òfin jẹ wọ́n fi yẹn parọ́ yẹn ọlọ́wọ́n sọ fún yà nábì nísìn òun lòótọ́ wàhín náà náà wá léwọ̀ fún wọn kì í ṣe wọ́n lọ lè ṣe lẹ́wọ̀n nínú ọlọ́run nínú kò rí bẹ́ẹ̀. torí ẹ̀ àwọn nǹkan yìí wọ̀ ni àmọ́ kì í ṣe wọ̀ bá wa o kì í ṣe wọ̀ bá wa ìkan náà àwọn mùsùlùmí jọ̀kan lásìkò ọmọ ọ̀rọ̀ yìí wọ́n gbé wá fún ọmọ ó mú ọtí bá alhamdulilayi ó mú ọtí ọta ọta ọtí à ń pè ní ẹni samura bàbá gazalika umaru umaru wa gbọ́ pé lágbájá ta ọtí wọn ni qatallallahu samura a gíbi dandan ọlọ́run ọba àlá ọmọ ọba samura ó ní awàlà ya'lam sí ọmọ pé annallaha la'ana al-yahuda sí kò mọ̀ pọ́nlọ́run ọba àlá àti sẹ́bi láwọ̀ yahudi nípa pé. ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀lé wọn lérí harama aléhìn ọba ọ̀rá léèwọ̀ fún wọn nígbà tọ́lọ̀ ni wọ́n mọ́ jẹ àwọn ká má jẹ mọ́ wọ́rì ebi àwọn ni a máa lè ta àbí a lè ta kó ọ̀rá jọ dírẹ́sì wọ́n á tún máa sẹ́ẹ̀lì ara wọn ara ń bẹ ẹni tí èsì ara wọn ṣe kí ni yóò ra nù rẹ wọ́n máa ń tà wọ́n máa pọ̀pọ̀ tó ní tìyàn ṣe kí ni fi tún ta ọjà máa ní a sì máa pawó fi sọ a fi ṣe kí ni kò ní àwọn aláàlú àǹfààní nítorí ṣe tọ́lọ̀ máa ti ṣe nǹkan léèwọ̀ náà ni kẹ́ ẹ gba owó nǹkan yẹn náà ni ọlọ́run ṣe léèwọ̀ kẹ́ ẹ gba owó nǹkan yẹn náà ni ọlọ́run ṣe èèyàn gbọ́dọ̀ débi rẹ̀ èèwọ̀ ni mùsùlùmí tí bá wá tí wọ́n á wò tí wọ́n á ń lò ó àbúrò òkun bèlè ẹran kú ẹran bí wọn fẹ́ pa ẹ ẹ ẹ jẹ́ lóòótọ́ àmì ẹ̀rọ tà fún mọ́là tó fi ṣe kíni tó fi ṣe sóyà àbúrò ni. ọtí ìwọ òmúlò tó ọsùnmọ̀ kí wọlé fún mùsùlùmí àmọ́ ń fáwọn gèfè yìí ń fáwọn ọmọ Ìgbò ń ta fáwọn tí wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ èèwọ̀ ni fún ọkọ ọ̀tá. èyí tọ́jú fún mùsùlùmí o fàrágẹ̀ ni ta fún mùsùlùmí torí fún mùsùlùmí pé wọlé fún wọn àmọ́ máa ta fún tí èdè ọ̀gbọ̀nà dédé ọ̀gbọ̀nà dédé mùsùlùmí èyí ṣe irú bẹ́ẹ̀ àwọn kan sọ anábì sọ ọjọ́ sallallahu alaihi wasallam nígbà tá ń bèèrè lọ́dọ̀ rẹ̀ pé nínú àwọn kan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ wọ́n wá ní pé kíní yẹn ni àwọn yẹn sì máa ń lò wọ́n máa fi ń para wọ́n máa fi ń segin wọ́n máa fi ń para bí wàdà wà lọ pé kí ọ̀rá báyìí náà ni wọ́n máa ń lò wọ́n fi ń para kọ́dà wọ́n máa fi ń pa àwọn ọkọ̀ ojú omi wọn kódà wọn máa mú nínú máa fi ń tan náà anabi sọ fún wọn sọlọ lọ àwọn àlewọsán ó ní tọ́lọ̀ ọba àlá tó bá ti ṣe léwọ̀ ó ṣe léwọ̀ ló o ẹ má dédé rẹ̀ ní o ọlọ́run wa ànábì wa kà àbísí ta kàlẹ́ ẹ̀ka yìí nípa pé àwọn yẹ̀wúdí ni ọlọ́run ṣẹ́bi lé wọn látara pé ọlọ́run bá ṣe kíni ọ̀rá léwọ̀ fún wọn àmọ́ wọ́n dọ́gbọ́n sí wọ́n á tàfà wẹ̀yìn ṣe fáwọn náà wọ́n dọ́gbọ́n jò ní tọ́lọ́ ní wọ́n mọ́ dẹ̀dẹ̀ lọ́jọ́ sátidé wọ́n dọ́gbọ́n wọn ṣe kíni wọ́n dẹ̀dẹ̀ tọ́lọ̀ bá ti mú wọn nìkan wọn tó bá ti gé wọn lọ́wọ́ sì máa bọ̀ká wọ́n sà wá mí tó ń lè gẹ́ni tó sà fi escape ẹ bá sì ń àwọn ní ẹ mọ̀ pé ó burú ẹ mọ̀ pé lóò sọ ẹ kọ́ máa nìyẹn máa ṣe báyìí ọpọlọ yẹn náà yẹn tó bá ọmọ gbogbo àmì máa ń اسمع وراي اسمع وراي ẹ bá tó máa ń sẹ́pẹ̀ fún olórí wa tó máa ń sẹ́pẹ̀ fún àwọn tí sáà máa wọ mọ́tò ní sáà máa rí tó bẹ̀rẹ̀ sí ní ibú báyìí ẹ kàn máa wò pé à ah, sí nǹkan mi ṣe yín ni ìyẹn ń ṣe báyìí èyí náà wá kọ́ bàjẹ́ èyí náà wá kọ́ bàjẹ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn yorùbá náà ti já fún wọn jẹ ìkọ̀ọ̀kan náà àwọn yorùbá ìkọ̀ọ̀kan náà haúsá náà ti bí wọ́n já fún wọn jẹ wọ́lá ọjà agbègbè ọba ti pọ̀ lù ní tiwa yìí ní ìsìnkú àwọn ọmọ Ìgbò ọba ti pọ̀ lù Yorùbá yìí àwọn ní kíni àwọn náà ní ìdí owó ògidì àwọn sì máa para wọn jayé ni kọ́nà màkọ́mọ́sà sọ̀rọ̀ kó mẹ́ẹ̀. ọlọ́lọ́wọ́ ọlọ́wọ́ ọba òdodo lòun sọ nínú tó ń wọlé aláwọ̀ba aláàtó ń bá sọ fún wa òdodo ni torí ẹ ọba sọ nípa àwọn ìyàwó dé bó ṣe rí nù kò sí rọ́ńbẹ́ kan yìí léèrò fún wọn látara ìkọjá àlà wọn tọ́yẹ kó tí èèyàn bá ti ń rẹ́ ọ̀kan báyìí mọ̀ ìgbà àwọn eléyìí ọ̀rọ̀ wọn nípọn ẹ̀yẹ ọjọ́ tí anábì Musa àwọn tó ti ń sin lọ́wọ́n ọba láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn pẹ̀lú Musa tó wá dé nígbà tó sì wà lọ́wọ́ ọ̀yà tí wọ́n wà lọ́dọ̀ Fìràwọ̀ tí wọ́n sì ń sin lọ́wọ́ tó láǹgbà fọ́lọ́wọ́n ọba. ọlọ́run wá ní kí fìràúnà làwọn kò lọ́wọ́ yà àbẹ̀ẹ̀kọ́ ọlọ́run ní kí musa làwọn lọ́wọ́ kíni lọ́wọ́ yà ọlọ́run ló musa wọ́n tó débi tí wọ́n ti parẹ́ ọlọ́run omi ọlọ́run tó ṣe kíni ó tún làwọn kò tó jẹ́ kí ká wọn mọ́kọ́ pa wọn wọ́n wá kọjú omi tán wọ́n ṣe tilẹ̀ bẹ̀ wọ́n tọ́nà wá pé musa fẹ́ kọ́ wá gba àwọn òfin kan tí wọ́n máa lò tí wọ́n fi rí ìjọba ọlọ́wọ́n bá ṣe lórílẹ̀ ayé kí ni wọ́n ṣe wọ́n bá sáré mú ògèrègbè màlú wọ́n tẹ̀sí ọkọ̀ sọ fún musa tẹ́lẹ̀ kó tó nígbà ìbáṣe kọjá òtò sáré sọ fún musa pé ìjà ńlá náà ìwé musa báwa wọ́lọ́ afẹ́mọ̀ rẹ lọ́wọ́ bàbá yìí báwa ṣe ká máa rí báyìí. báwa náà wọ́lọ́ ká máa rí báyìí à ẹni tó ti dàbí láti jọ yìí tẹ̀mọ̀ pẹ́ ẹ̀rí ẹ wá lẹ́ẹ̀fẹ́ mọ́ ẹni ní pèkéèsì báwa ìhun náà ti kí ni. báwa wọ́lọ́ bàbá báwa ṣe báwa mọ́ béèrè ìbàdàn àmọ́ báyìí ká máa rí wọ́n kọ́ bẹ̀rẹ̀ yìí gbàtí múlẹ̀ wàá dá lóhùn tó jẹ́ kọ́mọ̀ pé ilé ìbúlẹ̀ yìí fẹ́ yà kí n bá yín wọ́lọ̀ ṣé ìwà àmọ̀kọ́ lọ́wọ́ bá àlè rí ayílẹ̀ sí èṣù ní èṣù lọ́dẹ́ máa sìn gbàtí múlẹ̀ wàá lọ tọ́lọ bá kíni wọ́n bá wọ̀ pé ọ̀rọ̀ ìlú ẹ̀ ti lọ kó tó dé àwọn máa sìn lọ́wọ́ bá wọ́n wá wọ́ ògèrè gbèmọ̀ ló wọ́n ti kíni wọ́n jọ́sìn. wọ́n sàfẹ́ rí ọlọ́run ní fètètè wọ́n wá wá màálù ọmọ màálù kan wọ́n bá sọ̀dọ̀ ọlọ́run sẹ́yìn pé ìkọjá àlà tòun ti bẹ́ẹ̀ musa tó ń là wọn kó ń belé yìí tó wá fẹ́ musa fẹ́ kó wọn lọ sílẹ̀ ibi tí wọ́n ti kó wọn wá tẹ́lẹ̀ ìyẹn Palestine tí wọ́n ti wá tánàbí Yakubu gbé wọ́n fẹ́ kó wọn lọ rẹ̀ pé ìjà padà sórí ilẹ̀ wa ibẹ̀ ní kó wọn lọ nígbà tá dé ilẹ̀ wọn tá fẹ́ wọlé wọ́n gbèrò pé àwọn àwọn sáájú sàyàn wọ́n ti ṣe wọ́n ti wà ń bẹ̀ àwọn tá lágbára. wọn wà kí ló kù kí wọn jagun kí wọn kó àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́n bá kó lórí ilẹ̀ tí wọ́n sì jẹ́ alábòsí lórí ilẹ̀ yẹn kí wọ́n tó máa fi ẹ̀sìn ọlọ́wọ́n bá lọ́lẹ̀ ńbẹ wọ́n bá làwọn ní lọ wọ́n làwọn ní lọ wọ́n bá sọ fún anabi musa pé anabi musa ni ẹjẹ́ á lọ ọlọ́run ní kálọ̀ bá wọ́n jà ma ọ̀hún ìwọ máa lọ ìwà àtọ́lọ́wọ́n bá ربك فقاتلا Ìwọ máa lọ ìwọ àtọ́lọ́wọ́ ọba rẹ tí ń bẹ lókè ẹ lọ. Ẹ̀yẹ lọ jagun tí ẹ níbi táwọn adé ìyàwó jòkó sí báyìí, àwọn ò níbi táwọn lọ ò ni. Gbogbo àjọ àyè náà láà jòkó sí. A máa wá ara yín wéwu ẹ lọ fún wéwu. fàyín àwọnà ha wà yìí láti kí ni àjẹjẹ bí a máa gbé àwọn àlọjà kájẹ kí ni àjẹ káwọn wọn àpọ wa lùpàpùpà náà mọ̀sá ọlọ́run tó fi àjẹ wọn forty years ọdún kí wọn ẹlẹ́rìí wọ̀ lóyún ọ̀dà ọlọ́run wa ní ìlú tẹ̀ ń wù yẹn wà ní wọ́n ti ń wò lú ẹ lọ́wọ́ o bí wọ́n ti ẹ̀ máa ń wo tó géètì lọ́wọ́ kan nígbà àti wọn láwọn ò wọ ọbẹ̀ káwọn ọlọ́wọ́ àgbẹ̀kẹ́ ni ọba ni ẹ̀ wá ní wọ̀ náà bí ẹ wá sí wọn bá ń láàrin bẹ́ẹ̀ lọ́wọ́ apá Musa ọlọ́run pa lẹ́yìn years ọlọ́run ṣẹ̀ ní kí wọ́n rójú ẹ̀rẹ̀ ní ah, táǹdà mú kí láti jọ yìí subhanallah mú àwọn wá rí wọn wá wọlé àwọn díẹ̀ náà tó lọ jagun o ìkan náà ọmọ lẹ́yìn kí ló kọ́ rẹ̀ Harun ọ̀dà kó ń lọ padà wá kó wọn wọlé wọn jagun tó wọn fẹ́ torí ẹ tòun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún padà ń sàwọn aburú mi àwọn eléyìí òmùrí ọlọ́wọ́ kọ́lọ́ mọ́ ṣe yájẹ́ kan nù wọn mẹ́jà nírú ẹ̀mí wọn alátóbi ọlọ́wọ́n ọba àlá iṣẹ́ àlátàálà a ní bọ́ sínú àyà mi nítorí àsìkò kọ́lọ́ mọ́ ṣàṣeré iná ní nínú àwọn ìṣọ̀wọ́nsẹ́ rí wa kó bá fi báríkà sí kó já gbàgbó ìrìnàjò bí aṣọ́sọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وعلينا أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله

lọ́ọ̀tì. ìlú lẹ̀ ẹ̀ ń bọ́ rẹ́jísà ni ìrìn bọ́ rẹ́jísà kí ni wọ́n ní kí wọ́n rẹ́jísà. ẹ̀ẹ́n kí ni ìtumọ̀ orúkọ yẹn kí lẹ fẹ́ ṣe lẹ́ ń bọ́ orúkọ lẹ̀. graphic wọ́n máa rí owó bẹ̀ so yẹn pé nírò bá ti ń wọ sáìtì yẹn ni tí wọ́n ń chẹ́kì nǹkan lérí ẹ̀ so àwọn tí wọ́n ń kọ̀ntró íńtánẹ́ẹ̀tì ọmọ fún wọn ní kíni wọ́n mọ̀ fún wọn lówó pé èrò pọ̀ tí ń wọ sáìtì yìí ó tún káwọn yẹn ń lo dátà àbí. tẹ bá ti wá tẹ bá ti wá lọ́ba tí a bá gbé níkì yẹn síta wọ́n mọ̀ fún yín ní kíni lórí ẹ̀yàn kọ̀ọ̀kan ẹ̀ bá fún ọ̀rẹ́ náírà ní end of month ṣètò sí ní ẹnìkan nu àríyàn méjìlá rẹ̀ bá kó jáde lọ́sì ẹ̀ bá fún ọ̀rẹ́ lórí wọn tó bá tó sì ti ń bọ̀ kọ́ ṣé fún ọ̀rẹ́ yẹn máa gbà á lọ. tí mọ́ǹtì yẹn ti lọ́nu tó bá tó sùn míì tẹ́wọ́ ajẹ́ kóyàn márùn lẹ́ bá tún jẹ́ kí wọ́n wò ẹ gba owó yẹn márùn àbí nà kò tọ́ haramu ni tẹ́tẹ́ ni nítorí jẹ́ tẹ́tẹ́ ló sì fi jẹ́ aráàmù ni pé bísínẹ́sì ni ó ti yé atẹlẹmọ́pẹ̀ tẹ́tẹ́ torí ẹ̀ fowó sí àmọ́ aráàmù ni bísínẹ́sì ni bísínẹ́sì yẹn nínú mọ́jàmú tó di bísínẹ́sì òun ni mí kọ̀kọ̀rọ̀ ní jahala nínú jahala ni pé a gbọ́dọ̀ ṣàìmọ̀ kan sí kíni sí bísínẹ́sì wa ẹjọ́ wí kò sì gbọ́dọ̀ ní èrújú rírú tí a fẹ́ ṣe bísínẹ́sì ni ọfẹ́ mú kọ́sọ́mà wá ó ti gbọ́dọ̀ mọ èyí owó tí ó jẹ tiẹ̀ ẹgbọ́n mi so ó gbọ́dọ̀ mi yé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti wá fún yín lówó tí ó jẹ tiẹ̀ ní sìkì fún ọ̀nà náírà wọ́n mú ní bírẹ̀mù wà nísìnyí pé èló ni sáìtì ń fún wọn àwọn tí ń fún wọn lówó ẹtí bọ́ ni mo sọ yìí ó yé so náà ẹtí já wò lọ́nà mi àwọn sáìtì tó ń fún wọn lówó àwọn ẹjọ ní kọ̀ọ̀dúnkẹ́ni wọ́n jọ ní bísínẹ́sì pẹ̀lú wọn so yẹn lèmọ́ ní pírọ́lẹ́mù lágbègbè bẹ́ẹ̀ torí pé àwọn pẹ̀lú àwọn sáìtì náà jọ ní kíni àwọn kẹ̀kẹ́ ló máa pa àwọn èèyàn wá bọ̀tì níbo ló ti ní pírọ́lẹ́mù ń bẹ̀ yẹn òun ni bí kíni àwọn tẹ̀ ń kó wá nì tó máa lọ wo sáìtì wọn àwọn máa lọ náwó fún wọn ni ẹ̀ tí bọ́ọ̀lù mọ̀ sọ yìí sì àwọn máa lọ wọ́n lọ lo dátà dátà yìí wá ní làwọn fi ti lọ rówó ni àwọn èèyàn ti fi kékeré kékeré báwọn èèyàn máa wá lọ́fẹ̀ẹ́ lókù wọn ò bá lọbẹ̀ wọn bá mọ́ rí nǹkan tí wọ́n fẹ́ bẹ̀ ẹ ṣàgbé wọn lọbẹ̀ ní kíláàsì wọn ò bá mọ́ rí tí wọ́n fẹ́ bẹ̀ ẹ sì kéde ẹ ìtúrẹ́yìn sẹ́ni líkì pé ẹ lọ wo so ẹ̀yìn sì fẹ́ fi wọ́n pawó ni. so ìrújú bí ẹ̀mẹ́ ń bẹ̀ bó tẹ̀lé pé èèyàn sì so haram ló sọ́mọ́ ẹgbọ́n mi yé ní sùn bọ́tí n'isi ń lu kankan ní sìn báyìí tí mo fẹ́ lọ lẹ́gbẹ̀ẹ́ kan màmú kẹ́lú ìgò tọ́lọ́ tún wò ọ̀nà wo ló fi máa lọ àbọ̀nà wo ni òfin lọ rárá ó kó so ó haram kí ni jìnnà sí bọ̀tí pẹ̀lú òkúta máa farabalẹ̀ gbòkówó èyí sì tó wò pé ọ̀nà wo ló tún bẹ́ẹ̀ lẹ́jẹ́ ni ló fi rújú sí tó bá nǹkan fẹ́ rújú mẹ́ tó máa wò pé ló fẹ́ súnmọ́ haram ìpínlẹ̀ ọjà sí ni pé kò gbọ́dọ̀ ní ìrúdúnú ó ti yẹ ìsìn kò gbọ́dọ̀ ní ìrúdúnú so àwọn tí a sì fẹ́ kó lọ ní ìsìn ọdún pé wọ́n lọ lo dátà kan ní túláàsì wọ́n sì lè má àǹfààní tán fẹ́ mẹ́ tó ti yẹ ní mọ́tò báyìí so wallahu ta'ala alam àwọn kan lóru ká dúró ká sì sòrò kí n bọ́ wa tún ọ̀rùn kan yẹ̀yẹ̀ wallahu ta'ala alam. Thank you eléyìí ní wàpẹ̀lẹ̀ ìrànwá láìmọ̀ ìyá ọ̀hún ètò alọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lórí ọkùnrin ayé òdà wá ní àwọn ọmọ ọmọ ẹgbẹ́ àti àpá àwọn ọmọ ṣe ẹgbẹ́ ẹ̀sìn tó ń ṣe yìí àti kí ọmọ yìí ká ló ọtí láì láì sí. Alhamdulillah. Ẹ̀ẹ́d eh, aláàbọ̀ àwọn ọlọ́dẹ tí wọ́n lọ paran ní ìgbẹ́ ẹran wọn a lè jẹ́ lókùn bàtà bá ti ṣe bísímìláì kí wọ́n tó yìnbọn àbí kí wọ́n tó sọ ajá wọn kalẹ̀ ó ti yẹn sọ anábì sọ fún kan náà sọ ábà tí máa ń dẹdẹ bẹ́ẹ̀ ó ní tó bá ti fẹ́ sọ ajá rẹ̀ kalẹ̀ ó ti yẹn nísìn tó bá ti dárúkọ náà wọn bá a láàsì nígbà tó máa sọ ọ lẹ ó ní tó bá pa wá kó sí kíni ọ̀jẹ́ tí ọlọ́dẹ bá ṣe bísímù láì kó tó yí ìmọ̀ nítorí bá pa ni halali ẹ̀sùn lọ́yọ̀ǹda rẹ̀ fún wa so àwọn tó bá ta àfúnká jẹ tó bá jẹ pé ẹran tí èsì ẹranko ti ń tí ó máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ ni so irú ẹranko tí ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ nísìnyí bí ejò àní jẹ ṣàgbéjọ máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ bíi ẹ̀ táígà máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ àníjà wọn yìí àwọn ẹranko tí wọn bá lè jẹ ẹranko ẹgbẹ́ wọn á sì kẹ́ni bí àṣà àníjà wọn yìí so amẹ́ranko tí wọn bá lè jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ tó báyìí kan bá pa tẹ̀sán kí mùsùlùmí lẹ́nu tó pa yìí tó jẹ́ pé ó ti lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe ń pa nǹkan so ìyẹn máa jẹ́ so ẹlẹ́ẹ̀kejì ẹni tí ara rẹ̀ ò yá tí wọ́n náwó lé lérí tí wọ́n lo gbogbo oògùn aláàlẹ́ fún un tí kò wá lálàáfíà wọ́n ní ìjẹ́ ṣé wọ́n lè tán máa rí pé oògùn aráàmù kan kìí oògùn aráàmù kan gbà lérò kìí sóògùn ẹbọ o ẹ̀hẹ́n ká gbọ́ yé o ìyẹn ni pé ọtí lápèjúwe ó ti yẹ nísì ọtí dàrẹ́tì pé òun ni kó mu bí ẹni títí tá bá mú lápèjúwe tí wọ́n ní kó fi ẹ mu rárá ó ti yẹ nísì so àbí ẹni tí àwọn nǹkan tó sàjọba yẹn sá àbí kó ní ẹran ẹlẹ́dẹ̀ ni ó jẹ kíní yẹn ni ó máa bì í so lọ́dọ̀ àwọn àfọ ọ̀rọ̀ pín sí méjì lérí ẹ̀ ó ti yé ọ̀rọ̀ pín sí méjì lérí ẹ̀ tó bá jẹ́ pé nǹkan àlámù báyìí kìí ṣe ẹbọ o kìí ṣe ìtọ́jú ẹbọ là ń sọ o èyí tọ́jú pé ọlọ́run ọba ṣe léèwọ̀ bí ọtí sí làlórí lè gbé ìwọ̀n náà bí làlórí ṣe gbẹ́ni tó ṣe kíni ẹni tí ń jẹ òkúńbìtì sàgbé òkúńbìtì náà ìwú lọ náà ọlọ́sìn pè ní rẹ́jísú eléyìí náà wàá nì kò wàá ní tí ó lò wọ́n ní kò gbogbo ògùn wọn lò wọ́n sì rí i pé ó dájú pé tó bá mu ọtí tó bá fi ṣèwòsàn yẹn yóò ṣe kíni yóò lọ àwọn kan gbà pé làlúrí tó bá fi làlúrí ni kò jẹ nínú àwọn afa bó ti di là lórí náà nùgbà tí ọba rí ní ìsinmi náà tó lù wá kú tó bá sì kú yóò ṣe ọmọ yìí tọpọ nù wọn gbé sí ọńdà irú àwọn irú tọ́lọ́ wọn bá sọ nù áyà yìí àlùmẹ́ta sàgbé ìyẹn náà èèwọ̀ lòun náà ẹ̀gbìn sí ilé ọlọ́run ní ilá mọ̀tòrò lóòótọ́ àwọn ẹni tára bá ní kọ́sẹ̀ kí ni kọjọ nígbà tí ọba rí ara níta gbà lórí pé làlórí ti dé kò sí nǹkan mi tọ̀fẹ́ kò sí gbogbo tọ́lá jẹun láàlì mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti lo gbogbo oògùn aláàlì òun ṣe kíni ẹni tí tàbá mú aláàlì wà tó ń ṣe kíni fi wò ti ló bọ́ wà lọ lẹ́mu but wọ́n ti gbogbo oògùn aláàlì kọ̀ ó sì dájú gbogbo aráàmù yẹn ni ìyẹn pé yẹn ni nǹkan tó mọ́ ni àmọ́ ọlọ́run ti ṣe ní kó ká wọn là gbọ́dọ̀ jẹ ìran yàrá kú lọ ni wọn ní bó torí pé olúwa sọ pé ànábì sọ pé ọlọ́run ò fi wòsàn yín síbi tó ṣe ní ìwọlé yín lórí so wọn ní kí a má jẹ tó ti yé àwọn apá kan nìyí bọ̀tẹ̀ èyí tí ó súnmọ́ jùlọ wallahu ta'ala àlà òun ni pé kéèyàn jẹ yẹn pẹ̀lú ìbámu sí áyà ìlà àmàdìtòrò rẹ̀ tó ó ti yé nísìn ọlọ́run ló gbé kí ni. gọ́yọ̀rọ̀ bá dín wà láàádín kìí sí pé wọ́n wà ti pé ọkàn ti nà pé wọ́n ti ní ẹmu ìyẹn máa ń ṣe kíní kan ọmọ wa wà kí wọ́n ti lu gbogbo òògùn tó yẹ kí wọ́n lò kọ́lá tí lọ kíni wọ́n ti lọ ọlọ́run ló ṣiṣẹ́ ó sì dájú pé wọ́n ti tẹ̀sí yẹn náà wò láwọn tí ń lò wọ́n ti kíni ní ṣiṣẹ́. tọba lò wà so ọ̀rọ̀ méjìlá àmọ́ ètò súnmọ́ jù ni pé èèyàn lè lò àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ bọ̀ o kò gbọ́dọ̀ jẹ́ gíní kò gbọ́dọ̀ jẹ́ bọ̀ o gbọ́dọ̀ tá à sọ yìí wá fọlọ́ ọ̀tá àlàálẹ̀ gbọ́dọ̀ bá ti délẹ̀. wọ́n máa 我在立马说我不忙，那电视马播出来，我们知道了吧？很多电影节，那我们在一起就好好我过年了，好好一下。bẹ́ẹ̀ sọ fún wọn tó rú lọ́bẹ̀ ó sì ó fún dàrú júlẹ̀ fún sí ni ẹ̀yìn tó ń dàrú júlẹ̀ sí ni but ẹjẹ́ kí n sáà farabalẹ̀ wo ó má jẹ́ pé tọ́nà ń bá wa ṣe léwọ̀ láwa ṣe ní èèwọ̀ ó ti yé so ọba ọlọ́run àmì létí láti lè dùn kó lé lérí kí n wò ó káwù pẹ̀lú àwọn kan tó ti jẹ́ Tí ànábì sọ, Mùsùlùmí lànábì ń bá sọ̀rọ̀. Ó ti ń ṣíbọ́lẹ̀lẹ̀ Mùsùlùmí ń bẹ. Ẹ̀ńdá ànábì náà bá sọ̀rọ̀ ni, ọlọ́dọ̀ Mùsùlùmí ni. So, tó wáyé ló dé ìpèrè ni, só ti yé nísìnyí tọ́jọ́ pé ẹlẹ́bọ ni a lè jẹ ẹran táwọn bá pa tẹ́lẹ̀ torógun náà ni wọ́n dà sí. bọ̀ tó bá jẹ́ pé kírísítẹ́nì ni tó bá pẹran á jẹ kò bá jẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò bá pẹran dàrẹ́tì á jẹ bọ̀tí ẹlẹ́bọ ni a lè jẹ ẹran sí wọn tẹ́lẹ̀ wọ́n fi sọdún o wọ́n fi sọdún o a ní ṣe kí ni a ní jẹ mùsùlùmí náà ń sọ mo rò kẹ́gbọ́n tí mo sọ yìí ẹ̀yin lẹ́mọ̀ ṣé yorùbá ìsọlọ́dẹ ni yorùbá mùsùlùmí ìsọlọ́dẹ ni wọ́n sọ pé ọlọ́dẹ gèfè ní àbí wọ́n ṣe ẹ̀rọ mùsùlùmí tó jẹ́ tọ́jọ́ yorùbá ní ti sọlọ́dẹ kí láàpẹ̀ dáwọn fẹ́ sọ̀rọ̀ ṣé ó nídìí fi kún pé mùsùlùmí ọlọ́dẹ yorùbá ṣé ó nídìí bẹ́ẹ̀ ni ìdẹ́kàsọ náà ni pé ọlọ́dẹ yorùbá kọ́lá ìdẹ́mánì ní yorùbá ọlọ́dẹ lásán gbogbo wọn kọ́ ẹ ìjọba ti mọ̀ ọ́ bá ti kílẹ̀ sí ẹ ní mọ̀ tọ́ gbogbo káàkiri. èyí tó bá ti kílẹ̀ sí ó ti yẹ yín láwọn ìlú ẹ̀rọ pé àwọn ọlọ́dẹ ìlú yìí ń sọ̀pọ̀lọpọ̀ wọn bọ̀gúnbọ̀gún ni wọn wọn yìí jẹ́ mùsùlùmí ẹ má wulẹ̀ débẹ̀ ó ti yé àmọ́ tí wọ́n rà pé àwọn ọlọ́dẹ ìlú eléyìí ò mùsùlùmí pọ̀ nù wọn. ẹnu ìkẹmọ wa kí bó ṣe mùsùlùmí lọ́pàá ni àbí kíni ìlú yìí nìsín àní kírísítẹ́nì alẹ́ ẹni tí ń bọ̀ tó bá pẹ̀rọ fún wa àmọ̀ fáwọn tí wọ́n alákàrà tí wọ́n pọ̀ jù mẹ́ mùsùlùmí ni wọ́n àbí àní bèrè ń tọpẹ̀ràn bẹ́ẹ̀ náà lẹ́sìn tìyẹn náà títí òbí bá pọ̀ ní àwọn ọlọ́dẹ tó wọ́n ń yìn ẹni ẹni wulẹ̀ jẹ́ náà tó bá ṣé máa ń jòkú so ọ̀dà àwọn òfin ẹ̀rọ bóyá ń jòkú ni wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn jòkú bóyá ìdáná lọ pé ẹranko tó bá jẹ́ ẹranko tí ó léyìn ọ̀gbìn tí máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ àní jẹ léyìn ọ̀gbìn ṣé mo jẹ nǹkan nọ́mà ni tó bá yẹ bá jẹ nǹkan nọ́mà ni ẹ lè jẹ ó ti yé ní sè àmọ́ ẹ má lè fẹ́ gé kété ṣe kó lu o ẹ máa kó lásán àfìfà àbí kílẹ̀ pé ó ti yé ẹ má lè fẹ́ jẹ ṣe kó yí o èkété sì lọ́ọ̀kẹ́ gan ni bí èkúté gan ni jẹ máa ń bí òkété gan ṣé èkúté náà ni máa ń bí èkété ọ̀tọ̀ ni wọ́n tẹ bá rí ti ìlú òkè kété ìlú òkè tọ ṣe aburú mẹ láti jẹ ọtọlọ náà. Hmm. Eh, irú bẹ̀yẹn náà mi ì lè sọ̀rọ̀ lérí ẹ̀ torí ìmọ̀ àwọn ń gbẹ́lẹ̀ so ànábi ni dá àná yẹrí ìgbòká so ìjọba ti fẹ́ rú ọ lójú tí wọ́n kó ìròyìn ròyìn bọ̀ kí ilé lọ síbi ètò ìtẹ́ ọmọ ni tako ṣubuhat ọkọ̀ dìstẹ́bùrà á ìdí ìnìyí wà ìrìbì ìjọba sọ̀rọ̀ fún tó rújú irú ẹni bẹ́ẹ̀ ni ó ti wá àlàáfíà fún ẹ̀sìn rẹ̀ àti ìgbọmọlúwàbí rẹ̀ àwọn èèyàn ní bu kábẹ̀ ká fi rúurú wọn lẹ́gbàá yìí àmọ́ mi ò pélé wọ̀ o pélé mi mọ bó ṣe ń bẹ̀ o ó ti àmọ́ téèyàn bá sọ́ra fún un nígbà tí ó kílẹ̀ so wọ́n lọ fà áàlà áàlà ọlọ́mọsà sọ wá lẹ́nu rí olúwa musa gbàdúrà wa òun tá à ń béèrè lọ́mọsà àti ti náwó àti dáwọ́ ládùá so ti bàbá rẹ̀ tó padà sẹ́yìn àbí ẹ̀yà kí àpá. a ẹ́. wọ́n ní a máa lò ní wọn ní a máa ta a lè ta góòdì ọkùnrin tí ń ṣe bísínẹ́sì nǹkan a máa gbọ́dọ̀ lò obìnrin ni ó lò so ọkùnrin bá fẹ́ fi kíkó owó kọ́ lọ́ọ́ rà ọ fẹ́ ta ni ọ fẹ́ tajà ni so ó lè lọ́ọ́ rà kọ́ lọ́ọ́ sí kí ni kọ́ máa fi kíkó owó kọ́ fi ta ní tó bá di pé ọlọ́ba ní kí ilẹ̀ tún ó tún dẹ̀ kò sí problem. والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك